مع جرير بن عبد الله البجلي رضي الله عنه في سفر فكان يخدمني فكان يخدمني فقلت له لا تفعل فقال إني قد رأيت الأنصار تصنع برسول الله شيئا آليت على نفسي ألا أصحب أحدا منهم إلا خدمته متفق عليه إبواي هو لا ترى أنس ابن مالك رضي الله عنه أنس أستمعك بيه ọ̀kan nínú àwọn èèyàn Madina ni ó sì jẹ́ ọmọ ọ̀dọ́ fún anabi sallallahu alayhi wa sallam fún odidi ọdún mẹ́wàá Anas tí ọlọ́run bẹ́ẹ̀ dá wa tó gùn lẹ́mìí gúngùn lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam nítorí pé ìyá rẹ̀ ìyá rere ó béèrè lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé ọmọ mi anas wọ́n fẹ́ kẹ́ bá mi tọrọ fún anabi sì tọrọ fún anas ibn malik pé kí ẹ̀mí rẹ̀ ó gùn káàdì kí rẹ̀ ó pọ̀ èmi Anas ó gùn jọjọ ó sì bímọ púpọ̀. Anas ibn Malik radiyallahu anhu ó tó lẹ́ni tí òǹkọ̀wé lè ti torí rẹ̀ kọ́kọ̀wé nítorí pé ẹ̀kọ́ ńláńlá. ó wà téèyàn lè rí kọ́ nínú tàn tàgbésí ayé Anas ibn malikin Malik radiyallahu anhu báyà nínú sẹ̀mí tó lò pẹ̀lú ànábì ni o tàbí èyí tó tiẹ̀ lò lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Anas yìí wọ́n ní kọ́rọ́jì kharajtu. مع جرير بن عبد الله البجلي رضي الله عنه في سفر إما جرير أما عبد الله البجلي وانجقني نوارا مكة èmi pẹ̀lú rẹ̀ àjọjáde أجوكا ليا فيها eléyìí صحابه nǹkan fáàrí lọ́dọ̀ tiwọn ni pé mùsùlùmí ni ọ́ mùsùlùmí lèmi adúpẹ́ fọlọ́ kìí ṣe nǹkan tí àwọn kà kún wọn náà ara maka ni ara maka lèmi náà adúpẹ́ fọlọ́ abara madina ni ọ ara madina lèmi náà ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ kàlà nítorí káwọn gbérọ́ lárugẹ kò ní gbé wa débi kan kí ará Mẹ́kà wọ́n dára wọn mà kára Mẹ́dínà wọ́n dára wọn yàtọ̀ kò sínú Islam nítorí ẹ̀ ní ọjọ́ kan tí àwọn sàhábà tí wọ́n bẹ pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa sallam lórí ìrìn àjò kan tí aáwọ̀. Si tí máa sábà ṣẹlẹ̀ láàrin èèyàn sí èèyàn tó ṣẹlẹ̀ láàrin arákùnrin kan nínú àwọn al-ansar àti òmíràn nínú àwọn al-muhajirun tí èyí tọ́jọ́ kan nínú àwọn ansar tó ń náà ń pé àwọn èèyàn rẹ̀ nínú àwọn ará Madina pé yálẹ̀ ansar. Enyi ansoro ara Madina ẹ gbà mí o arákùnrin kejì tó ń jẹ́ ọ̀kan nínú àwọn ará Mẹ́kà tó náà ní ya lal muhajirun ẹ̀yin muhajirun ẹ má wò mí náà rán ẹ má jẹ́ ya ọjà mi o tó eléyìí bọ́ńkálukú wọn ti ṣe ń ná àwọn èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tati wéré pé àwọn ọkùnrin ló ké sí òun kí ni tiọ́ ìyàwó lọ́fẹ́ jọ́ ìyàwó gbọ́dọ̀ jọ́ níbi táwa bá wà. ok tí àyè bá wá gbarọ́ tara Madina gbèjà ara Madina tara Mẹ́kà tó gbèjà ara Mẹ́kà ṣebí ń tà ń ṣe láyé ojú dúdú kó tó di pé Islam dé ṣé bá tún fẹ́ sọ dínú. So tọ́yẹ pé àwọn èèyàn ní ayé ojú dúdú àwọn ọ̀ní ìtumọ̀ kan pàtàkì gbòógì kan téèyàn á máa ti torí rẹ̀ téèyàn máa fi ti torí rẹ̀ gbèjà ẹnìkejì ju pé séèràn wa ni séyà wa ni tó bá ti jẹ́ ẹran wọn tó bá ti jẹ́ ìyá wọn gbogbo tó bá dọ̀gba wọn jọ fún un. la yasaluna akhahum hina yandubuhum sinna idha ta'ala ma qala burhana wọ́n bí ọmọ ya wọn léèrè nígbà tó bá ti ná ń pè wọ́n nígbà pọ́njú nígbà ṣòro nígbà tí yaba ń jẹ́ wọ́n béèrè pé kí ló dé ta fi gbọ́dọ̀ gbèjà rẹ sórí àárẹ̀ lọ́wọ́ àbórí ìbàjẹ́ wọ́n léèrè. nígbà tó ti jẹ́ pé wọ́n ló pè wá ìyá jẹ́ ní tọ́tọ́ ń jà. wa hal ana illa min ghaziyati in ghawat وإن أرشد غزية أرشد أني أجو أجو إن أي تموتواني غزية tí gòzẹ́yà bá sórí ibú òun náà yà bá wọn sórí ibú ni tí gòzẹ́yà bá sì mànà àwọn jọ mànà ni ìyẹn ni pé ẹ̀yà ohun ọ̀bá máa ṣe àṣewọ jahannama rọrùn ìdí tí wọ́n ń ṣe tí wọ́n ìwọ jahannama rọrùn lẹ́bàá táwọn ẹ̀yà ohun bá sì ń ṣe àti rálì jẹ́ náwọ̀ ìdí tí wọ́n ń ṣe náà lẹ́bàá wọn ó túmọ̀ sí pé ẹ̀yàmẹ̀yà ni ẹ̀yàmẹ̀yà burúkú ẹ̀yàmẹ̀yà òfò <coughs> torí ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam gbígbọ́tọ́gbọ́ tí oníkálukú náà ń pe àwọn èèyàn rẹ̀ fún ọ̀rùn ńlọ lórí àwọn kejì tó ń kálukú wọn ti gbàgbé pé ìsìláàmù ti pa wá pọ̀ ọsàn kò gbogbo rọ ọsàn di nǹkan àgbàgbé tá a gbọdọ̀ ti torí rẹ̀ kàmọ́ ajájà ń gbilẹ̀ òfkan anabi ni bi wa ana bayna adhhurikum ṣé ìpè ayé ojú dúdú ni ẹ fẹ́ máa pera yín tonti pé wọn ò lọ wọn o òkú ìyẹn ni pé ẹ̀yàmẹ̀yà ìranmaran elédè kọ́ médè onílù kọ́ màlúù ẹ̀ àwọn òkú ń bete nìyẹn tó ẹ pé rùn òórùn rẹ̀ ò sì pamọ́ sí gbogbo ẹni tó bá ní mútímù rẹ̀ ń ṣiṣẹ́ àtọ̀ sẹ́ni tí kòkòrò bá ń jẹ mú kòkòrò tí ń jẹ ni ó mú gbọ́ ni àbí tòórùn tó gbalẹ̀ torí di eléyìí da'uha fa innaha muntina ẹ pàtì òkú nbẹtẹ ni tí ń rùn eléyìí ó fi hàn wá pé Islam kò fààyè gba ìgbàkúgbà ni ló fi rọrùn kíro Anas bin Malik radiyallahu anhu tó ti pọkàn nínú àwọn alansọr ni kó rìnrìn àjò pẹ̀lú Jarir ibn Abdullahi al-Bajali ó ti pọ́kàn nínú àwọn mọ̀hàjírùn ni ọ̀rọ̀ wọn wọ̀ ó sì rẹ́gí kọ̀tà sí ara wọn kò sí kọnu kọ́họ láàrin wọn wọn ò fìjà pẹ́ẹ́ta wọn ò fìjà túká dáadáa tán gbéra lé dáadáa náà wọ́n tún bá dé ẹjọ́ àwọn náà kẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọ́n tẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí iná lọ jẹ́ pé ẹ̀yàmẹ̀yà náà fi ń mí ẹ̀yàmẹ̀yà náà fi ń ṣe gbogbo gbèsè ayé wọn dá lórí ẹ̀yàmẹ̀yà ni tó eléyìí ò sínú pé ọ̀rẹ́ kọ ẹ̀sìn ìsìláàmù gbọ́ orí kọ́ ó sì ń lò ó ń sọ láǹfààní ẹlòmíì ò lè bẹ́ ya mi ṣe àfi yorùbá nínú àwọn yorùbá gan yóò tún máa wò pọ́ màálù òun ló ń wá ṣe é mà màálù àwọn àwọn ọ̀jẹ́ bẹ́ẹ̀ ó lè pé nu gbogbo yorùbá àwọn làwọn gbọ́n jù ẹ máa gbọ́rọ̀ ẹ̀yàmẹ̀yà ni wọ́n ń pe gbogbo eléyẹn nínú ìlú rẹ náà ó tún lè pé àwọn ọmọ àdúgbò yín ẹnití ìbá ti sọ ọmọ àdúgbò yín wọn ò lè gbọ́n tó yín ẹ gbọ́rọ̀ yàtọ̀ sọmọ àdúgbò yín tún lè kó ọmọ agboolé yín ṣé gbogbo eléyẹn òórùn rẹ pọ̀ òkú ń bẹ́tẹ́ ni ó ti lọ gọ̀jù nígbà tí ìwé bá ti báyàn kankan ṣe àfẹ̀yà rẹ̀ ò ní gbọ́n kankan agọ́rù táwọn èèyàn rẹ̀ ń lọ́nà ọmọ gbé kátó rò pọ̀ gbọ́n wọ́n máa sọ pé o ti gọ̀ ọgọ̀ tán ilẹ̀ mọ́ gbogbo láyé wọ́n máa bá mùsùlùmí ṣe mùsùlùmí yẹn bá jẹ́ ìran rẹ̀ bá jẹ́ ìran mi bá jẹ́ lédè rẹ̀ bá jẹ́ lédè mi torí islam tó ti jọpọ̀ awapọ̀ ojú gbogbo nọ́nsẹ̀nsì lọ àwọn sọ̀hábà ni wọ́n ń bára wọn ṣe yìí. Anas ibn Malik radiyallahu anhu ó wá ní fakana yakhdumuni Jarir ibn Abdullahi al-Bajali orí ìrìn àjò tá a jọ wà ọ̀kan náà muhajirun lọ ansọ́rí sì ni jẹ̀rìírù wa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ sin anas lórí ìrìn àjò yìí tonti pé jẹ̀rìírù ṣẹgbẹ́ anas jẹ̀rìírù dàgbà ju anas lọ anas bá fẹ́ mú gbá jẹ̀rìírù ti bá mú anas bá fẹ́ tẹ́ni jẹ̀rìírù ti bá tẹ́ anas bá fẹ́ di pé ó bomi jẹ̀rìírù kan abdullahi ti bá bù dákun ọ̀rọ̀ yín mú fura dání bọ̀ dá o torí tá a bá dà á lẹ̀ tá a tún tún sà ẹ̀ ẹ́ sẹ́gbẹ́ olúwa rẹ̀ kí ló á dé ẹ dákun ẹ má bà mí jẹ́ o ẹ̀ ẹ́ sẹ́gbẹ́ mi tó bẹ́ẹ̀ lọ́mọ tó bá lẹ́kọ̀ọ́ ní òsè ìwà sí pé torí pé wà àtàgbàlagbà jọ wà lórí ìrìn àjò lápèjúwe ẹ wá débi tí a ti fẹ́ jẹun wọn náà wà ń bọ̀ láti wá ọ̀dà oúnjẹ lọ́dọ̀ àwọn ẹni tí ń ta oúnjẹ ẹni wọn wá dàgbà ju ọlọ́sẹ̀ ẹjọ́ gbéra ńlẹ̀ wọn wá ní ọlọ́jókòó òun ọ̀bọ̀ gba tiẹ̀ wá àkọ́yẹ kò sí bẹ́ẹ̀ ẹ dúró bàbá yẹn lọ jókòó kí lẹ àti kí lẹ fẹ́ lọ bá wọn gbà wá olóńtúmọ̀ sí pé ọmọdé ti ń bọ̀wọ̀ fágbà ni ọ ọmọdé tí ìsàlàfojú ti fàgbàlagbà ni ọ àmọ́ ńgbà bá ti jẹ́ pé ìwọ wá lọ jókòó ọgbẹ́nu jókòó ọsẹnu gbangba gbangba jókòó ti tébù àwọn awẹ́yìn lẹ́ẹ̀mẹ́wàá pé bàbá yìí ọmọ pẹ̀ tí ò ti yẹ kó wọ́n gbé wá wọ́n tún bọ́ gbá mọ́ládé bàbá gbọ́dọ̀ ewé dùn sí i kí ló dé tẹ̀ sí lábùlà ẹgbọ́rọ̀ bàbá yìí bá tún gbé àmàlà ó di rí ẹrẹ ó tún dìde o bàbá túbọ̀ ó tún lọ bọ gbẹgbẹgbẹgiri sí ó ti ẹ̀ wó kó ń ṣàìdá ọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n tún pé dé ó ní ẹ̀ gbomi wá ní. ìwé wo lọ́n fẹ́ fẹ́ bọ́tù wọ́tà ní àbí pure water ẹ̀sà ti gbà kan wá. bàbá tún dé ọgbà tó ní pure water dé ó ní à bọ́tù lẹ̀ bá ti mú náà because àwọn pure water yẹn pure water ni wọ́n ń gbà mí. bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ aláìlẹ́kọ̀ọ́ Ọrịa kọ́ ọwọ́ ya, ọwọ́ aṣọ kíkí ló burú mbẹ káró sọ mẹ́tì àbí káró dị má sọ kídìí ọ̀sá má ti gbé wò àgbàlagbà gbóúnjẹ wá fọmọdé àbọmọdé lọ gbóúnjẹ wá fàgbàlagbà kátà ti jẹun ó túmọ̀ sí pọ̀ ọ̀gbọ́n nìyẹn alẹ́sẹ̀ ó fi hàn pé mi mi máa bá mi gbogbo nǹkan yìí Jarir òun náà wá dáhùn ó lòun sọ fún pé látọ̀fààlì ẹ dákun tó ó tó kẹ́ èmi ló yẹ kí n máa ṣe léyìí fún yín kí sẹ́yìn ló yẹ kí ẹ máa ṣe fún mi faqal Jarir wá dáhùn ó ní inni qad ra'aytu al-absara tasna'u bi ó ní bẹ́ẹ̀ láàbì ni àmọ́ ń tọ́ náà fi ṣe tí mò ń ṣe yìí ni pé mo ti rá àwọn ará Madina pé wọ́n ń ṣe àpọ́nlé kan fún anabi sallallahu alayhi wa sallam àpọ́nlé tí ọ̀lẹ́gbẹ́ ni wọ́n ń yí anabi sallallahu alayhi wa sallam sí àyẹ́sí tí ò lè ta lè fi jọ ni wọ́n ka anabi kùn ní kíkà kùn tá a lè sọ pé wọ́n ka ẹlòmíì kùn tó bẹ́ẹ̀ eléyìí ló fà á o àlẹ́ ìfọ̀ àlẹ́ ẹ̀ nẹ́fṣẹ́ lọ́fà ni mo fi búra mo búra léra mi lórí alla ashaba ahadan minhum illa khadamtu fún tí mo rí pé wọ́n ń ṣe fáànàbì sallallahu alaihi wasallam lápọ̀nlé láyẹ̀sí lákàtì yìí ìní pẹ̀lú ẹnìkan nínú àwọn ànsọ́rù yìí rìnrìn àjò láyé yìí àfi kí n máa ṣiṣẹ́ sí Allahu akbar nítorí táwọn náà ṣe wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mùsùlùmí ni Jarir mùsùlùmí làwọn ansar ṣùgbọ́n Jarir òun wò pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọkàn gbàngbàngbà ju àwọn ansar lọ ìdí ni wípé ara Mẹ́kà la nabi sallallahu alayhi wa sallam àti Mẹ́kà la nabi ti gbẹ́sìn sáwá sí al-Madina. Si gbogbo àwọn náà pẹ̀lú anabi dé Madina lẹ́ni tó gbé ẹ̀sìn rẹ̀ sáko Mẹ́kà tí ò ti fara rọ ẹ̀yin wá tẹ́wọ́ gbà wá bẹsẹ tẹ́wọ́ gbà wá dáadáa yìí ẹ̀yin wá pẹ̀lú wa pẹ̀lú bẹsẹ pẹ̀lú wa pẹ̀lú dáadáa yìí ẹ wá fi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sílẹ̀ ẹ ń pali ẹ ń yẹ sí subhanallah a ah, fọlọ́nbura èmi pẹ̀lẹ́ nìkan nínú ẹ̀yin èèyàn Madina yìí àníjọ rìnrìn àjò láyé yìí àfi kémi náà rí i pé mo pa yín lé torí pé ẹ̀yin náà ti mọ̀ pé dáadáa ọ̀lẹ́sàn méjì ju dáadáa lọ so bẹ́ẹ̀ náà lọ yẹ kó rí nínú ẹ̀kọ́ tẹ́sí Islam kọ́ wa oná lọ́rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sani laysa minna man la yuwaqqiru kabirana. ويرحم صغيرنا ويعرف لعالمنا حقه kò lè jọ́kan nínú wa o kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn àlùbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ọmọdé tí ó bá ti máa bọ̀wọ̀ fágbà kọ́ pọ́n àgbàlagbà lé ẹ rí i pé ọ̀rọ̀ pọ́n àgbàlagbà lé nínú ẹ̀sìn Islam ó tóbi. ọ̀pàtàkì ọ̀kàràbàtà ju gbogbo bẹ́ẹ̀ ti lè máa lérò lọ. nàmbà túláàsì nìkẹ́ ti nàmbà fẹ́. nǹkan tó ṣe pé àìsí rẹ̀ yọ yọ̀yàn kúrò nínú ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ajẹ́ pé ṣíṣe rẹ̀ ńkọ́ ọ̀ràn yẹn ni. kò lè jọ́ kan nínú ọmọlẹ́yìn anabi muhammed. sallallahu alayhi wa alihi wa sallam tó o bá ti jẹ́ ọmọdé tó o máa ṣàpọ́nlé ẹni tó jù ọ lọ ẹ sì máa pé lágbájá jù mí lọ kìí ṣe tepurula iná máa fi wọ̀n kìí sì ṣe gíga àbí sísanra náà máa fi dáama àgbàlagbà nínú wa ó náà ní gbogbo ẹni tó bá ti dùn ọ lọ lọ́jọ́ orí nítòsí fi jọ lọ lọ́jọ́ orí yẹn ó lè kéré ó lè pọ̀ ṣùgbọ́n ju ọ̀lọ́ ká máa wá pé tí ò bá sí àwọn bàbá wa sani kí n máa pè ọ́ ń bọ̀ dà ó kọ́ rẹ lọ́mọ jẹ́ torí kí ló fi ju olú ẹ lọ oṣù mẹ́ta lọ́gbà lọ́wọ́ mi o àbọ̀dún kan tó wọ́n ní lágbájá jù mí pẹ̀lú bíntín kìí sọ̀rọ̀ àwọn ńlá ka yìí torí bíntín kò lè mú kó adáàtọ̀ bẹ́ẹ̀ ni kò lọ wá kó fi gé bíntín kó tí ó fi jẹ́ pé kò kúkú ju ọ lọ rárá tí ẹni tó bá ti ju ọ lọ gbọ́dọ̀ pọ́nlé òfin ọlọ́wọ́n bá nìyẹn bó tilẹ̀ jẹ́ pé kí là á fi pọ́nni ilé ìwádìí tó wà lọ sí i kí ni Islam gbà ká fi pẹ́ni tó jù wá lọ lé ìwádìí jọ sèlú yìí ṣe ń tà ń pè lápọ́nlé àyẹ́sí ìkanikún nínú àṣà wa kìí ṣe dandan kó jẹ́ àyẹ́sí àpọ́nlé ìkanikún nínú ẹ̀sìn wa nítorí pé àṣà ìṣe àti bá a ti ṣe ráwọn èèyàn lórí ẹ̀ táwa náà ń ṣe ni wọ́n ń pè láṣà ìṣe àtàtà àwọn èèyàn yún níbo ni wọ́n ti mú ekuku ṣe pé ẹ̀sìn náà ni wọ́n ti ń ṣe láti pìlẹ̀ ẹgbẹ́ ìṣebáṣe báwọn bàbá wa náà lọ́pọ̀lọpọ̀ ń ṣe àwọn bàbá tí wọ́n ń sànábì àwọn bàbá tí wọ́n ń sàwọn sọ̀hábà tó ìfẹ́nu àti bá a ṣe fọpọlọ rò ó iná lọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń pè láṣà torí ẹ̀ ló ti jẹ́ pé àṣà Yorùbá tọ́ba ti pọ́n àgbàlagbà lé lọ́dọ̀ tiwọn ó dá lórí kọkùnrin ọ̀dọ̀bálẹ̀ kóbìnrin kó forúnkún lélẹ̀ ǹjẹ́ àwọn kà fún àpọ́nlé nù torí ẹ̀ ló fi jẹ́ pé lóòrèkóòrè àníṣe láì máa rí gbọ́ bí ọ̀pọ̀lọpọ̀ bàbá tó máa ti ń fìjà pẹ́ ta lórí ọ̀dọ̀balẹ̀ kọ̀dọ̀balẹ̀ ó kúnlẹ̀ kò kúnlẹ̀ gan ńgbà tí wọn ọmọ bí wọ́n ṣe ṣe sí máa ni ipe ọmọ yóò ní dọ̀balẹ̀ ọ̀dọ̀ á máa kúnlẹ̀ nítorí pé ara àwọn lè máàmù náà tán kúnlẹ̀ ara àwọn àfáà tán kúnlẹ̀ wọn náà máa kúnlẹ̀ lọ́nà tí ẹni tó ń kúnlẹ̀ fọ́sà fi máa wò ó kó ń sùpírì ọ̀rẹ́ nítorí máa kúnlẹ̀ dọ̀bálẹ̀ náà nù. ìsìláàmù tí wàá sọ pé rárá kò sínú àpọ́nlé kò sínú àyẹ́sí kò sínú àkàsí irọ́ lásán òfútu fẹ́ irọ́ burúkú. inú sì rí alara pé àwa náà lára mà bẹ́ẹ̀ kọ̀ pamọ́ sáwa náà gidi ni irọ́ gidi ni irọ́ burúkú ni kódà tẹ́sí islam ọba sọ pé kò da ni ambos bọ́ sí pé islam ọ̀kánṣu ọ̀bọ̀nbù ẹ̀. èdè yorùbá náà sọ pé ìjọba lè ṣe wà ṣé mú tí náà ni fi ń pòwe o. ntọ́yọ̀ nwa lọ́yọ̀ ń wá ìníjẹ́ ọ̀dọ̀balẹ̀ wọ́n tún ní tòní ìsìn wọn ń ta kẹ̀kẹ́ ń bì kan bí àwọn bajaj ọwọ́ adébí ọwọ́ àfìdọ̀bálẹ̀ gé gbogbo aṣọ rẹ̀ nù pọ̀tọ̀pọ̀tọ̀ ẹ̀sàkú kalẹ̀ ẹ̀yìn là ń kí o ẹ̀sàkú kínní kan ọba náwó mú kọ́kọ́rọ́ lọ́ba sí bajaj lọ́ba ní kó kíkì ẹ̀ wá rà ó lè ẹ̀bẹ́ yìí mo kúnlẹ̀ fúnlẹ̀ rẹ ẹ̀rí kó mo dọ̀bálẹ̀ <laughs> wọ́n sọ pé kí ni àbọ̀ fẹ́ tẹ́ ọ̀ tẹ́tọ́ fà tẹ́tẹ́ dì nítorí pé ó lè ní wọ́n pariwo lé lórí tó gbogbo àwọn àṣà arọ yẹn ẹ̀tàn jẹ́ burúkú torí ẹ̀ kò sínú àpọ́nlé rárá kí á ní wọn bàbá ń bínú sí pọ́mọ rẹ̀ ọ̀dọ̀ balẹ̀ mọ́ kí ni wọn ìyá ń bínú sí pọ́mọ ọ̀dọ̀ balẹ̀ mọ́ kò kúnlẹ̀ mọ́ tó ń fi wọn ṣépè lọ́mọ tiẹ̀ kó o lè bá rẹ̀ kún sun níjọ́ tí gbogbo ọlọ́mọ bá rọ́ tí wọ́n ń yọ̀ tínú wọn ń dùn tí èpè rẹ bá lọ ṣẹ lórí ọmọ tiẹ bọ ó sì ń bẹnu àdúrà mẹ́ta tánàbí sallallahu alayhi wa tó ní ọsẹ náà ní ìkùnà onídébà èpè tóbi bá ṣẹ fọmọ èpè wá ni wọn ń ṣẹ fọmọ rẹ nǹkan ló ti dúdú fa tójú bá dúdú èèyàn lè lọ fìtò ní àwọn máa sọ fún ẹni tí ó gùn lábẹ́rẹ́ pé kí ni sẹ́yìn pé ojú mi dúdú ni abẹ́rẹ́ ò ní jẹ́ kójú wọn la kò sí ojú dúdú aláìmọ̀kan ló do burúkú kò sí tí wọ́n lè ṣe fún ọ bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé kò sí nínú àpọ́nlé fàgbàlagbà ìsìláàmù ní kẹ́ pọ́n àgbàlagbà lé àmọ́ kò sí nínú àpọ́nlé fàgbàlagbà pàǹdọ̀bálẹ̀ àǹkúnlẹ̀ ojú dúdú àṣà àwọn abọ́gibọ̀ ọ̀pẹ ní muttafaqun alayhi láàrin gbogbo onílàákàyè kò sí apá lórí eléyìí. kí á nínú bí ọ sí lọ́sọ̀pọ̀ ọmọ ọ̀dọ̀bálẹ̀ mọ́ kí ló ń bá ẹ lọ́kàn jẹ ọ̀sọ̀kọ̀ máa kí ó kúnlẹ̀ mọ́ àwọn tí ò ní lálùbáríkà àwọn tó ka kí ó fàdúró wọ́n lọ ń tà àlùbáríkà yẹn mélòó ni wọ́n gan ni tóbi jẹ́ pé ọlọ́mọkọ́mọkọ́ ò ní sàlùbáríkà irọ́ burúkú akaramakomola ẹ̀yin náà tara àsánà ẹ̀ máa kíyèsí oògùn ẹ̀yin ò rí i pé ní òrùlùwà yìí kò sẹ́nìkan tẹ́ ẹ pé ọ́sàgbà nínú wọn ń dọ̀bálẹ̀ fún tójú sọ̀ ń lọ. nítorí pé ọba ẹ̀rí pé nínú àṣà àwọn gan ló gbàṣà lárugẹ wọn máa dọ̀bálẹ̀ kí ọba ni. kódà tó bá yẹ pé bíi tí ìpẹ́ bá wà lẹ́yìn tí ọba dọ̀bálẹ̀ fọba tán ó tún kú pẹ̀ sórí láti fi hàn pé ìwọ o níwájú ọba o you are zero over zero kọ́lọ̀ ń dákun mọ́sà wá zero tó tún wá gbé zero pọ̀n ìwọ́n á wò wò ibi tẹ́tì rí pé dọ̀bálẹ̀ ò níláárí kò wúlò bàbá tí wọ́n á ń dọ̀bálẹ̀ fún báyìí tẹ́ ń wò pé ń sàpọ́nlé rẹ̀ ṣé bàbá ń lọ yẹ kí ẹ̀ tọ́ máa fọ́ àfin rẹ̀ kí ìtumọ̀ dọ̀bálẹ̀ nọ́ọ̀sẹ̀ sẹ́ẹ̀ bàbá yẹn lé ní ní ìsìn abẹ́tàbùkù wọn ẹ̀yin náà láti ní tí sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ ẹ̀yin kọ́ba lóore lu wa ìjọba lè là kọ́ba ẹ̀yin tẹ́tẹ́ ẹ̀yin nọ́ọ̀sẹ̀. ṣé bọ́ba náà lẹ lọ fún ààfin rẹ̀ ṣé bọ́ba náà lẹ mú gbogbo kan tọ́da tọ́da aláàfin tẹ́ ń bàjẹ́ tí ọba á jẹ́ pé àwọn kan rescue bàbá ń bàbà ṣé àwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ wọn ò ní sọ pé àwọn tí wọ́n sọ pé àwọn ò ní fọwọ́ bà láfíà bàbá ń bàbà àwa wí ọ̀dà kábíyèsí ẹ má bínú ẹ má bínú ẹ gbọ́rọ̀ lẹ́yìn gbogbo nọ́ńsẹ̀sì yẹn o tún wá dọ̀bálẹ̀ kò ní ta fún dọ̀bálẹ̀ náà sẹ́mi pé tẹ́lẹ̀ tá a bá sọ ẹ máa wò pé ah, àtọ́dún rẹ ti pọ̀ dídarí àwọn ah, kí gbogbo nǹkan ní dá tí gbogbo nǹkan bá dá fẹ́ yà rẹ̀. akramakumullah ẹ̀yin náà wọ́wọ́ kò yẹ bẹ́ẹ̀ wàláhì kò yẹ bẹ́ẹ̀ bí tí wùlé ó kéré máa ah kí ni ìtumọ̀ pẹ̀ ń dọ̀bálẹ̀ náà síbi ah ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ lẹ́ńtẹ́ ẹlẹ́ńdọ̀bálẹ̀ síbẹ̀ ni tí ń bínú pẹ̀ dọ̀bálẹ̀ mọ́ nítorí náà ń bínú sí ni pé ọ̀mọ mi lẹ́ni àpọ́nlé ọ̀mọ mi lẹ́ni ọ̀wọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ìtumọ̀ tó náà fi ń bínú nù ẹ sì máa pé wọ́n ń dọ̀bálẹ̀ wọ́n kúnlẹ̀ ń tó wà nínú èrò lórí ni pé irú àwọn mẹ̀kúnnù yìí irú àwọn ọmọlẹ́yìn wa yìí irú àwọn tá à ń kọ́ ń sẹ́ tá à ń kọ́ ń kí ó yìí wọn ò ní máa kúnlẹ̀ dọ̀bálẹ̀ fún wa kó wá jẹ́ pé ń bọ̀ bá dọjọ́ kan wọ́n máa ronú páwa làwọn fọ́ ọ lọ́mú sẹ́wọ̀n kíkọ̀ bára wọn ẹni tó ń dọ̀bálẹ̀ fún ẹni tó ń kúnlẹ̀ fún kó wá sí nǹkan tó bí ọdún jọ kan sọ́fọ́ ọ lọ́mú wọn bàjẹ́ torí ẹ̀ kó lè bàjẹ́ pápán léwu lọ bẹ́ẹ̀ iná ni tòmátò ní máa dọ̀bálẹ̀ tó ní kúnlẹ̀ ní ókè ẹni tí wọn á ń jọba alẹ sẹ ń kọ ẹ kí á ní nǹkan tó lè ṣẹlẹ̀ kí ni nǹkan náà tó lè ṣẹlẹ̀ wọn ní end sars àbí bẹ́ẹ̀ kọ́ ni tí bàbá bàbá tó a jẹ náà rí tóbi wá gbọ́dọ̀ jẹ́ pé bàbá tẹ̀ ń tọ́ba alẹ fún náà ẹ kàn ya wọnú àfi pàápàá ẹ gbàgbé pé ẹ máa ń dọ̀bálẹ̀ bí ọ̀yẹ́dì kọ́ àwọn ọmọ òfin gbọ́dọ̀ pé kò ní ta fún dọ̀bálẹ̀. <laughs> subhanallahi alazim ẹ jẹ́ padà sí di islam ẹ rí i pé islam ó nítumọ̀ ìgbà tí islam ń sọ fún ẹ pé o lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tó o bá sàpọ́nlé ẹni tó dàgbà jù ọ lọ ìwọ dàn wò dàn wò má pa ẹni tó ju ọ lọ lé kó o rí bó ṣe jọ́kan nínú ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ó rí kó o ti takùn jẹ́ bọ̀ kò sí eré kò sáwádà nínú islam ṣé o sì gbọ́ islam yẹn kò sọ pé kò dọ̀bálẹ̀ fún kò sọ pé kò kúnlẹ̀ fún sókè á ní bí ẹ̀yin nu ẹ̀yin onídọ̀bálẹ̀ kí ni bí yín nu ṣé báwọn máa ń dọ̀bálẹ̀ fún yín náà àbùkù náà wọ́n tún ṣe fún yín. ẹ̀rí kí mo máa ń ṣàpèjúwe kan tẹ́lẹ̀ pé ní ìsìn tí bàbá kan bá jókòó tọ́mọdé tó sì dọ̀bálẹ̀ fún yóò dà fún ọmọ lẹ́kọ̀ọ́ pọ̀ ẹ̀ wá ń bọ̀rọ̀ lọ lọ́mọ ẹ̀ wá sọ pé bàbá ẹ dákẹ́ sọ ẹ kẹ́ máa dá sọ̀rọ̀ báyẹn àwọn tó lajú làǹjọ́ ń sọ̀rọ̀ áá èmi ló ń bú báwọn ọkọ̀ tó fi dọ̀bà lẹ̀ kẹ́ni ẹ má bínú sáà. sọ pé gbogbo ayọ́kẹ́ bá a bá fọ̀tún bọ̀ máa wí àbí ẹ̀kọ́ ni àfòsì fàmà ẹ má bọ́rọ̀ sọ. wọ́n tún sọ̀rọ̀ débi kan sínú bàbá alẹ́ gọ̀ á bàbá ni wọ́n mọ̀ yí wọ́n ọkẹ́ sáà ẹ má bínú sáà. ẹ pé gbogbo nǹkan àti end of the day gbogbo ńlá káyọ̀ mi ọ̀sùn pé á ah, ọmọ ẹ̀ ọmọ abu ni àwọn díẹ̀ tí ò tí ò laka kù ní ọmọ kìí ti ń dọ̀bálẹ̀ o bàbá yọkàn bú bàbá bàbá ti kú tẹ́ yóò sì fi dọ̀bálẹ̀ kiri wọ́n ní ìdọ̀bálẹ̀ kiri ọlọ́mọkọ̀ ọ̀gẹ̀dẹ̀ ń jẹrẹ ẹni pípa ní nkú akramakumullah bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni tó ẹ máa fẹ́rẹ̀ ìsàpèjúwe wípé gbogbo ìdọ̀bálẹ̀ irọ́ lásán ni wàlláhì irọ́ lásán náà lẹ́rìí irọ́ lásán kò túmọ̀ sí pé wọ́n ń pọ́n ẹni tí wọ́n ń dọ̀bálẹ̀ fún lé àṣà lásán ni àṣà ń kọ́ gbótùmọ̀ dání tó lábẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí gbogbo bàbá bàbá ọ̀tàrẹ́ lè kẹ́kọ̀ọ́ ẹ má bínú sáwọn ọmọ pé wọn ò kúnlẹ̀ mọ́ o ẹ má bínú sí wọn pé wọn ò dọ̀bálẹ̀ mọ́ o nítorí pé ìdọ̀bálẹ̀ ṣe wà ẹ rí i pé ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ hàn báyìí ìdọ̀bálẹ̀ ṣe wà ẹ̀tàn jẹ́ lásán ni ẹ̀tànjẹ lásán ni òfútu fẹsẹ̀ rọ búùkù kò ní tuma kankan torí àdúpẹ́ fọlọ́ tó sàwá mùsùlùmí wọ́n lè máa bú yín gbẹ̀yìn sàlámù àlékún ẹ̀yin kúmá lásàlámù àlékún wàláwà àlékún sàlámù ẹ̀yin ò mú kan sàlámù àlékún sí fún yín ẹ̀sìn tó jẹ́ wà àlékún sàlámù sẹ́mi àtúmọ̀ wọn náà àsàlámù àlékún làwọn rí pé ẹ̀ ní kúnlẹ̀ ní tọ̀bálẹ̀ ẹ̀ kan àsàlámù àlékún èwo lẹ́ wọ́n á ń fẹ́ tí sàlámù àlékún ọba dá lọ́dọ̀ tí ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá yín nǹkan fa ẹni tí ọmọ ìwúrà tí wọ́n á ṣèṣì ta fún ọ ìgbà tẹ gbé ẹ gbé wọn ti pé iyùn wúrà ẹgbẹ́sẹ̀lẹ́dẹ̀ lọ́rùn. ọ̀hà dìǹkẹ́ búkọ́ àwọn sàlámù àlékún ìwọ́n kọ́ ló mú ni ó lè ó kàn náà asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ó ní kíkí tó ga ju gbogbo kíkí lọ. ẹ̀yin náà mà pé nìsín tí ó bá yẹ pé ìwọ àtẹnìkan ìkùnsínú bá ń bẹ láàrin yín síra yín ó ń tì wá débi tó wà ó wá jẹ́ pé wọ́n gangan ló ń kọjú sí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wàlẹ́ ọkàn rẹ̀ ó balẹ̀ yó balẹ̀ ní thousand percent ó sì mú ọkàn fóònù pé eléyìí lè sí ọ ní sùtà láéláé kíkì yẹn ga gbogbo kíkì lọ torí ẹ kí wọn la fẹ́ fi wé tahiyyatuhum yawma yalqawnahu salam ọlọ́run ní kíkí ara wọn ní mọ́sí máa kíra wọn lọ́jọ́ tí wọ́n pàdé ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama ni wọ́n fi máa kíra wọn láwọn máa al-janna. bẹ́ẹ̀ làwọn mẹ̀láìkà wọ́n máa wọlé wá bá yín gbára gbogbo lẹ̀kùn gbogbo àwọn náà máa kí yín pé salamun alaykum ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá yín tẹ́lẹ̀ ìjàmbá ti ṣe jẹ́mẹ̀ ọ́ à ń bùkátà ká gbọ́ àgbọ̀yé ẹ̀sìn gbogbo ẹni tó bá jọ́ta àgbọ̀yé ẹ̀sìn ń bi tí bá wà gbogbo pálapàla gbogbo rádaràda gbogbo ségesège gbogbo ráhùnráhùn mùsùlùmí ìbá wọn kó pàmbẹ. àkọ́kọ́ ìsìlámù ọ̀farama wọ̀de ọ̀farama èyí náà mọ̀ pé wọn ò lè ṣe wọ́de kí wọ́n fi tún nǹkan ṣe láéláé àwọn tó ti rọra dá díẹ̀ náà wọ́n tún bàjẹ́ ìwọ́de kò lè fi èso re ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ àlùfàṣà tẹ̀ gbọ́ rí wọn e ẹ àwọn ẹni rẹ ló kọ́kọ́ ń ṣe ìwádìí yẹn o káwọn ọmọ burúkú tó darapọ̀ mọ́ wọn táwa lẹni rẹ wọn tẹ̀lé lànà Ọlọ́run tẹ̀lé tàn nàbì sallallahu alaihi ni ok nísìn wọ onígbà tó pọ̀ nàìjíríà ni àǹdà eh, gbogbo bá ń ṣẹlẹ̀ ní nàìjíríà wọn náà gbọ́dọ̀ kópa ń bẹ̀ kò ya kó bá. wọ́n àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ̀n tó sẹ́sì máa pé wọ́n ní a kì í sùn lé ẹni ká fọrùn rọ ẹ àmọ́ ó sùn dáadáa because o lè sùn lé rẹ náà kọrùn rẹ ọrọ tó anábì sallallahu alaihi wasallam nígbà tí fìtínà bá ṣẹlẹ̀ ẹnikẹ́ni tí máa ń rìn lọ nínú rẹ̀ ó burú ju ẹni tó bá dúró lọ ẹni tó dúró ó burú ju ẹni tó jókòó lọ ẹni tó jókòó ó burú ju ẹni tó fẹ̀gbẹ́ lélẹ̀ lọ nítorí pé tó o bá lọ kọrùn bọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ generally tí ẹnìkan náà ni ọ́ dà ẹ bá fẹ́ pèpè ẹ̀ fẹ́ nǹkan kan àbẹ́ ń fẹ́ nǹkan kan ìwọ́de kọ́ ló máa ń bi àṣà òyìnbó ìlànà òyìnbó eléyìí tó gbé wá bá wa tí àwa gbà torí tọrùn tá a jọ òun náà ló bí gbogbo eléyìí torí pé inú ti democracy bí òun náà nìwọ́de àwọn kà fundamental human rights pé nínú ẹ̀tọ́ mi ìyàn tó jẹ́ ti pìlẹ̀ ni pé ẹ lè ṣèwọ́de bó bá ṣe wù yín láti béèrè ẹ̀tọ́ yín lamẹ́ríkà síbẹ̀ yìí mọ̀ pé láìpẹ́ yìí títí di sí ìta sọ̀rọ̀ yìí wàhálà ti ṣẹlẹ̀ lamẹ́ríkà wọ́n pa èèyàn dúdú kan George kínní kan táwọn ọlọ́pàá tí wọ́n ra mú tí wọ́n fún un káwọ́ rẹ̀ sẹ́yìn sáàsì fún lọ́rùn tó fi kú gbogbo èèyàn dúdú àtàwọn tí ń ṣàánú wọn nú àwọn funfun wọn kò mọ́ wọ́de ọlọ́lọ́ mọ iye millions of dollars tí nǹkan tí wọ́n ti bàjẹ́ báyìí lórí pàǹfì ẹ̀hónú hàn abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà máa pe ní àwọn ìlú tí democrofo yẹn ti wá irú England ṣebí ńgbà kan wọn láwọn fẹ́ẹ́ gbẹ̀tọ́ ọlọ́run ọmọ ṣọ́ọ̀pù tí wọ́n fọ́ wọ́n fọ́ ṣọ́ọ̀pù wọ́n sì ń kó dúkìá àwọn èèyàn ṣé bá rántí democrofo bí náà torí de ilé ìjẹ́yìn náà bá ti sọ pé system tẹ fẹ́ lónìí kò sí ní tí ò ní bì ẹ̀yin náà ẹ̀rí ẹ̀rí ẹ̀ṣẹ̀ irú ìlú tiwa yìí náà nìyí ẹ̀rí kí nǹkan táwọn wò sínú wa fi ń tún kọ̀ pọ̀ lọ títí wọ́n kàn pa wá tì ní wọn ò sí kankan fún wa àbẹ́yẹn ò rí nǹkan bẹ́ẹ̀ sọ ọwọ́ tí wọ́n á ṣe irú bá rú títì yìí iná tán fa abẹ́ sẹ́wọ̀n kí wọ́n tán àbẹ̀ kan ẹ̀kan wọ́n tàn rí báyìí náà wà ń lò jọ náà ẹ̀ka wọ́n sẹ́rí so a sì pé inṣàlá tí wọ́n bá fẹ́ tàn gbogbo ẹ̀ ṣiṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwa wá nítorí ẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ afọ́ gbogbo ẹ̀ láti sùn so ká má dúró dijọ́ tí wọ́n bá tàn àwa bà gbogbo ẹ̀ jẹ́ ṣé à ń lọ síwájú náà àbá ní fàṣẹyìn fàṣẹyìn ni nǹkan wọn lọ síwájú dáadáa tẹ́lẹ̀ náà ọ̀wé tó tún wà àtúnyẹ̀ ẹ̀jẹ̀ àbàjẹ́ nítorí inú ń bí àwà ok tọ́ba yẹ pé ọ̀gá ọlọ́pàá kí lẹ́yìn pé Muhammadu Adamu nínú rẹ̀ bá ń bí wa sáà débi tọ́wà láti pé bàbá Buhari àwa bá gbogbo nǹkan jẹ́ àwa ni àwọn tí inú ń bí ni wọ́n fẹ́ ònú hàn ní ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ ọwọ́ àti tabagbátaba o àwọn à ń ba gbogbo nǹkan jẹ́ Islam ọ̀faramọ́jọ́ ambosibosi wọn akawọ ọmọ mùsùlùmí mẹ wọn kọ ọmọ àárín wọn ẹlòmíín tó gbá Al-Kùránì lọ pé yàtí láì gba tiwọn jẹ ẹgbọrọ <laughs> láì lẹ pé ẹsẹ tọwọ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀ ń ṣe tọ̀wá àbàbí ń ṣe tọ̀fà márùwà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ omi kí alukura rẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ wá ní wọ́n ti òfò àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹnìkan tó wá sọ pé ẹ́ wọ́n fẹ́ wọ́n mọ̀ sọ fún wa pé gbogbo ọ̀dà àwọn ogun ọ̀dà kọ́lá ń bẹ̀ yẹn láti rẹ́ka ọkàn náwó gan gbogbo ọ̀tá ni wọ́n ń ṣìtẹ̀ nǹkan gbọ́ta sọ́wọ́ ni ọ̀n fọwọ́ ọ̀tún gbọ́ta ọ̀n fọwọ́ sí gbọ́ta ó tún báyà gbà ó tún yọ ọ́ lẹ̀ pé àṣàgbára yóò jù báyìí lọ ẹgbọ́rọ̀ fa <laughs> wípé wípé òǹgọ́ lọ wó gbàyẹ̀ta ọlọ́wọ́ gba ayẹta àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so islam ọ̀farama ẹ̀sẹ̀ islam wa fẹ́ ká kún tutù ó bó kún tutù ó kú lẹ́gbẹ̀ẹ́ sẹgbẹ́yìn náà pé ẹni tí wọ́n bá yin ba títí títí tí bọ̀ ọ̀ràn ọlọ́sìn ká pé òní náà ni máa ń wọn mú gbà mí ràn lókun bá ọ̀ràn ti jẹ tó kù. wọ́n wá so lọ́wọ́ so lẹ́sẹ̀ wọ́n wá wá èso six yẹn ni pé ẹ̀túbá lọ́jọ́gún rẹ̀ ó tún láti jẹ tèso déédéé bí àwùjẹ wọ́n wá gba èso six ma bọ́ ọ bá mú tìbàjẹ́ ò lè mú yàn jẹ ẹlòmíì wọ́n á so lókùn lọ́wọ́ àti lẹ́sẹ̀ wọ́n á sọ sínú sakasaka wọ́n tún so sakasaka ń pa wọ́n wá sọ sínú àgbá omi pébi tó kù sí ni òde o ọ̀ràn ti jẹ tómi. rà gbogbo àwọn oògùn òfò oògùn àdánù lásán ṣé oògùn kan ń bẹ tó máa ń gbàyàn lọ́wọ́ ọkú kò sí wa ma yughni 'ani al-mawti ad-dawa'u oògùn kan tí tó lè gbàyàn lọ́wọ́ ọkú. lódodo àwọn tá ń ṣèjọba ṣá àwọn dẹmọkúrófò yẹn náà ẹbí táwọn náà máa sọ pé ẹ ṣe bá ní kankan tó ń da ẹ láàmú ẹ sì wọ́de wọ́ọ́rọ́wọ́ ìwọ́de wọn á ṣe rí tọ́ wọ́ọ́rọ́wọ́ nígbà tí èsì pé òògùn jẹ̀dí téèyàn yàgbẹ́ wọ́ọ́rọ́wọ́ torí sọ ma ni wọ́n ṣèwọ́de àkàràmọ̀kọ̀mọ̀lá wọ́n bà nǹkan jẹ́ náà wọ́n bà nǹkan jẹ́ kódà ẹni tí ń ṣèwọ́de àmọ́ àmọ́ àmọ́ para wọn níbi tí inú bá ti ń bí wọn tòró lè jẹ́ pálí tí wọ́n gbé lọ́kọ̀ bá ìwọ́de mu tí wọ́n bá sọ sáàrin wọ́n lu ọ̀pá ni torí eléyìí ẹ táwọn ẹni tí ń gbẹ̀sìn yìí bá ti ń pọ̀ iye èèyàn tó máa kópa nínú ká ba nǹkan jẹ́ ó máa dínkù táwọn ẹni tí ń gbẹ̀sìn yìí bá ti ń pọ̀ iye èèyàn tẹ́rù sírò níwájú ọlọ́run tí ó máa bà wọ́n pọ̀ nítorí gbogbo ń tá a ṣe àṣàṣegbè àṣàṣegbè àṣepamọ́nì kárántì ìjọ tí ọlọ́run gbé gbogbo ẹ̀ hàn yawma tubla sarair ọjọ́ jẹ́ pé gbogbo ń tẹ́ gbé pamọ́ lọ́lọ́run ọbọ̀ gbé hàn torí di eléyìí ẹ jẹ́ ká máa pọ̀ nídìí pa fẹ́ gbẹ̀sìn wáyé kó tiẹ̀ máa fi ṣe àpèjúwe pé ẹ jẹ́ bọ́ ọmọ mùsùlùmí nu rú kaba ẹ jẹ́ bọ́ ọmọ mùsùlùmí nu kádà nǹkan rú kaba nǹkan jẹ́ bó ṣe yẹ kí wọ́n máa jẹ́rìí fún wa nù kí ẹsẹ̀ kíkọ́ wa pé ẹ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí afẹ́síwọ́de afẹ́gbẹ̀tọ́ wa ni ẹ̀tọ́ rẹ̀ wọ́n gbà mọ́ lọ ẹ̀yẹ́ ti máa wo àwọn ìjọba yẹn ẹ̀ bá sì wọ́n dé jù bẹ́ẹ̀ lọ ìfẹ́ nu wọn náà wọ́n tẹ̀ wọ́n láwọn pa sars rẹ àwọn sọ di kíni swat ẹsìn àlọ́bẹ̀rẹ̀ rẹ̀ àbí ẹsẹ̀ tòtòrí di eléyìí ẹ̀yà wo ní ìsìtì yorùbá bá sọ pé tí ẹnìkan ní ọ̀dà ẹlòmínì ìsìtọ́ fara gbọ́ta àtẹ̀ntó sèse ẹlòmíì bẹ lọ síbítù báyìí kọrẹ níbẹ̀ wò kódà mo rò pé àwọn kan wà lọ síbítù kan àwọn kan bẹ̀ wọ́n wò ó dàbí ìgbà tẹlómi tó fẹ́ẹ́ fi pawó wọ́n ní ẹ̀yin olóṣèlú ẹ bẹ̀rù Ọlọ́run àwọn ẹni tó wà ń bówó ẹ nìkan lẹ lọ wò àwọn míì bẹ ń títí hospital <laughs> subhanallah ẹ ṣe bí bóyá olóṣèlú ní ń gbéwò sàn án ó ti di ọ̀nà àti tún rí gringish kọ́lọ̀ ń sànù wa torí délé à ń fẹlẹ́ yìí pàkíyèsí wa tó bá fẹ́ jọ́mọ mùsùlùmí jọ́mọ gidi jẹ́ kí ẹ̀kọ́ Islam kó hàn nù wà rẹ̀ jẹ́ Islam kó hàn nù sí rẹ̀ àmọ́ kó má tán ara dànù ara nìkan o ó sì lè sọ Islam ló kọ tí èsì tiẹ̀ ó tó ṣe wọn náà lọ́ọ́ da sọ̀rọ̀ rẹ ló kọ tí ọ̀dà lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀rí fáwọn yẹn tilẹ̀ gbọ́njẹ́ ọ̀kan wọn ni wọ́n máa sọ gbọ́njẹ́ ọ̀yẹ́ wọn ni wọ́n máa dá sí gbogbo lè wúlò fún ọ láyé wọ́n máa pàtì ẹ̀yin náà wò lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ẹni tí wọ́n yìnbọn pa ọ̀fọwọ́rọ̀ rí kú ẹni tó kú sẹ́wọ̀n kí kálukú wọn ní ìsìn ọlábọ̀ tí wọ́n lọ jẹ́ fọlọ̀ àbọ̀wò làwọn fẹ́ lọ jẹ́ fọlọ̀ ìbéèrè ńlànà ẹjẹ́ abẹ́rù ọlọ́ ẹjẹ́ arántí pé ilé ayé wáyé ilé àdánwò ni a ṣe nǹkan kan kọjá àṣegbé ńbẹ à ń ṣe láṣepamọ́ ni etí ó dùn yàn tí ó bá yàn lọ́kàn jẹ́ jù ọmọ mùsùlùmí ló pera rẹ̀ kí ló dé tí sì àtiwárí ọjọ́ ti Islam ṣe eléyìí ó ní nǹkan tó ga tó sì jẹ́ nǹkan àbẹ́rẹ́ ńlá tó yẹ kó ní kálukú wa káwé sisi abẹ́lẹ́ wọn bẹ lẹ́dàá wa ẹni tọ́jọ́ máa mùsùlùmí nílẹ̀ yìí àti níbòmí tó fara kásá àdánwò wọn yìnbọn pa abẹ́lẹ́ wọn kọ́lọ̀ ń wọn kọ́lọ̀ ń wọn kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ wa pa àṣìṣe wọn rẹ́ ẹni tọ́jọ́ máa mùsùlùmí tó ṣe yí pé ó kópa nínú tí ọ̀yọ́ kó kópa ń bẹ̀ tó fi wá di pé ń sèse abẹ́lẹ̀ kọ́lọ̀ wọn bọ́ foríjì kọ́lọ̀ ẹlẹ́dàá kó bá wa fún lálàáfíà kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó má ṣe ní sábàbí àtikú wọn kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣọ́ wa kọ́lọ̀ ẹlẹ́dàá kó là wa kọ́lọ̀ ẹlẹ́dàá kó tún orílẹ̀-èdè wa ṣe gbogbo kódà kọ̀tọ́ ó burú ó bàjẹ́ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wọn bá kakú àwọn dáadáadáadáa ó dùn ọ̀tọ̀ ó wúlò kọlọmọ àwọn fi dípò wọn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk alhamdulilayi wọn ni mọ́ṣáláṣí bá wà ṣe pé èèyàn ń ṣe sọ láti bẹ ṣùgbọ́n ṣẹlẹ̀ yìí pé tí sáfù bá ti kún òde lókù téèyàn dúró ṣùgbọ́n téèyàn bá lọ ṣẹlẹ̀ pé òun bẹnu ẹni tó dé kàyìn tó dúró lóde ó ṣeé ṣe ó jẹ́ pé fódìdí rákà kan àbí jù bẹ́ẹ̀ lọ ẹlòmíì lè mọ́ wàá darapọ̀ mọ́yàn bóò ní kéèyàn máa ṣe ẹ̀rọ ẹ̀ká mọ̀ pé òfin ọlọ́run dá lórí pé a gbọ́dọ̀ dá nìkan dúró ní sáfù tẹ̀yìn torí ẹni tó bá ti dá nìkan dúró ní sáfù kò ní sọ̀lá anabi sallallahu alayhi wa sallam nínú hadith tí imaamu ahmed gbà wá òní la salata li munfaridin khalfa as ẹnikẹ́ni tó bá dá nìkan dúró lẹ́yìn sáfù tóun fi ń bá sọ̀láàtì rẹ̀ lọ kọ́ mọ̀ pé ní sọ̀láàtì torí de eléyìí nígbà tó bá ti dájú pé ẹ̀yin nìkan náà lẹ dúró títí ìmáàmù fi rùkú ẹ̀yin nìkan lẹ dúró tó fi gbórí sókè láti rùkú ajẹ́pẹ́ baraka yùn ẹ̀ baraka yùn eléyìí lọ́jọ́ gbajù nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nípa akádádúró lẹ́yìn ìsàfù ìyẹn bá ti mà bẹ́ẹ̀ wípé yóò sọ̀rọ̀ kẹlẹ́mi ò tó wá darapọ̀ mọ́yàn ńgbà tó ń pé mọ́ṣáláṣí ti fún torí mọ́ṣáláṣí náà ó ní iye sáfù tó lè gbà bẹ́ẹ̀ bí yàrá kan ni wọ́n fi ṣe mọ́ṣáláṣí yẹn ẹ gbìyànjú láti rìn síwájú ẹ wà lọ dúró lẹ́gbẹ̀ẹ́ imam lápá ọ̀tún rẹ̀ tí òfin ní jẹ́ pé àṣe àṣe àìní sọ̀láàtì lẹ́ẹ̀padà sí i ẹ dúró sẹ́gbẹ̀ẹ́ lè má mú lápò ọ̀tún rẹ̀ kẹ́ ẹ máa bá sọ láti yẹn lé ìjọba síjọ. wọ́n ní tí èèyàn máa ń bá sọ láti lọ ni wọ́n ti wá dé rọ́kà ẹlẹ́kejì èèyàn ti ka súrà lè Fàtíhà ẹ̀rín bá gbé yẹn èèyàn wá rí ẹ̀rín yẹn àmì èèyàn ò rin sókè. So míyàn máa pọ̀ ń rẹ́rìn ṣé sọláàtì yẹn ti bàjẹ́ ni àbá pè fásitì àti súrà tó ké lọ́bàjẹ́ tuntun mi kíkọ́ máa bá sọláàtì rẹ lọ àbí báwo. ọkọ ni pé kárẹ́ǹ kéèké nínú sọlẹ́ kọ̀tọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni aburú tó bu àyà ní bẹ́ńbẹ́ nítorí pé sẹ́ni tó rẹ́rìn kéèké sókè yẹn bá máa wájú ta ló ń dúró kó a ti dàn wò láéláé wájú ọlọ́run ẹlẹ́dàá wa ló dúró kí ni ọba á jẹ́ pé ń pọ́ lẹ́yìn ẹ̀rín kí lọ fẹ́ pò ń rìn ọ̀dọ́ ẹ̀ kọ́ máa ronú àtúbọ̀tán kọ́ máa ronú báwo lọ̀rọ̀ rí ó ti tán kù láyé tó sì rálẹ̀ jẹ́ náà àti sọ láti tó ń ṣe gan-an sọ́nà wọn àbí òní gbà gbogbo irú àwọn ọ̀rọ̀ orí yìí ò lè sí lórí èèyàn kẹrin kan wá pààyàn ẹ̀rín bá o ọlọ́run bá rí inú ẹ ọmọ òde rẹ nǹkan kan ò lè pamọ́ sí nínú ọ̀rọ̀ rẹ kí lọ́ọ́ fẹ́ pọ̀ lẹ́rìn bẹ̀rù ọlọ́run lọ́yẹ kó lékè mi wá ọkàn wa ní gbogbo ìgbà tá a máa ń ṣe sọ̀lẹ́ torí ẹ̀ tó bá yẹ pé àárín àárín gbóhùn sókè ẹ̀rín kéèké lèèyàn bá ń rìn gbàgbé ẹ̀sọ́ láti rẹ ti bàjẹ́ àmọ́ tó bá yẹ pé èèyàn rẹ́rìn músẹ́ ni kò rìn sókè ambosibosi yóò mú un jáde á sọ pé kò sí ní tó ṣe sọ láti rẹ pàápàá jùlọ bá yẹ nǹkan ti ń kà á nínú alukur'an ńlọ mú rẹ́rìn yẹn bí kápọ́lọ́ wọn bá ń sọ̀rọ̀ àlùjẹ́nà àti nǹkan tó wọ́n fún ọmọ àlùjẹ́nà eléyìí lèèyàn ń kà ni wọ́n á rẹ́rìn músẹ́ láì jẹ́ pé mọ́hùn dání kò sí wàhálà ń bẹ̀ kò sí wàhálà ń bẹ̀ eléyìí àmọ́ kò lè jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà ti ń ká láwùjọ àti wọn máa táwọn kéènì tí wọ́n mọ̀ tó máa ń táwọn kà ní. wọ́n lè jẹ́ pé ẹnìkan sọ̀rọ̀ bàbá sàlá bàbá sùwé níbi tí wọ́n ti ló ń ṣe sọ̀ láti lẹ́rìn pọ́ lẹ́lẹ́yìn aburú ńlá ni o tí ò sì yẹ kíru rẹ̀ ọmọ wáyé tó bá yẹ kó kàn wá bá ń bẹ́ẹ̀ ń di sọ láti tá à ń ṣe kí lóun nìkan fẹ́ máa sọ lágbègbè ibi tá à ń ti ṣe sọ láti tá à ń gbọ́jọ wá lójú débi pààrọ̀ ẹ̀rín kìnnì ọ̀sáyè fẹ́ rìn rà á eléyìí ń jẹ́ báwọn wọ́n ní sábà ń ṣe sọ̀lẹ́ irú sọ̀lẹ́ àtijọ́ jẹ́ èyí tó máa ní tẹ̀síáhùdù méjì lẹ́yìn rákà méjì lẹ́yìn rákà kẹrin àbí rákà kẹta wọ́n ní ọmọ ka ìfábẹ́lá wa léyìí tá à ń lọ tá à ń mì débi èyí tá a ti sálámà nìkan láti máa lọ tá a máa mì í. àbí àti àtàyà alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì gbogbo tashahhud tí yẹn bá ń ṣe náà lèyìn ó ti máa lọ́ka tí ó máa mì í tẹ́ ẹ̀ máa gbọ́n ìka àfábẹ́ láyìn látòkè sílẹ̀ látòkè sílẹ̀ látòkè sílẹ̀ so gbogbo ẹ̀ kìí ṣe sálámà nìkan lẹ́yìn ìjọba. wọ́n ní kí ni ìyàtọ̀ eléyìí tó wà láàrin àti àkìbà sọlẹ àwọn kan dúbọrọ sọlẹ ó wá àmọ́ àkìbà sọlẹ kò wá ntaade ti tọ́ka sí náà ní dúbọrọ sọlẹ nínú hadithi mu'adh ibn jabal radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam ni mo nífẹ̀ẹ́ wa mu'adh fala tadà. أن تقول دبر كل صلاة اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك máa sọ ní ìgbẹ̀yìn sọ̀láàtì rẹ má ṣàì má jẹni tí ó má ṣàì sọ ní ìgbẹ̀yìn gbogbo sọ̀láàtì rẹ pé allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik ọlọ́run ràn mí lọ́wọ́ o lórí àti máa sìn rántí rẹ lórí àti máa dúpẹ́ fún ọ lórí àti máa sìn ọ lọ́nà tó rẹwà jù dóbòrò kò lè sọ̀dà ó sì wàá nu àdìsí tí àwọn aláìní nínú àwọn sọ̀hábà tó ti wá dẹ́sùn àwọn ẹni tó ní kìí ṣe pé wọ́n ń ṣe lára wọn wípé àwọn olówó gbogbo ẹ̀sán ni wọ́n ti kó mọ́ wa lọ́wọ́ tán o wọ́n ń ṣe sọ̀lẹ́ bá ń ṣe sọ̀lẹ́ wọ́n ń ṣe sùyàm báwa náà ń ṣe ń ṣe sùyàm wọ́n wá ń ṣe sàrà bìfọ̀dúlì àmùwàlìhìm pẹ̀lú èyí tó lé nínú owó wọn àwọn ò ní tá ṣe sàrà. anabi sallallahu alayhi wa sallam ni alaysa qad ja'ala Allahu lakum ma tasaddaqun ṣe bọ́lọ̀ ti ṣe fẹ́yìn náà tẹ́ máa fi ṣe sàrà tó bá yẹ pé sàrà ni ọlọ́run ti ṣe ntẹ́yìn náà máa fi ṣe sàrà fún un ẹ máa ṣe subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n ẹ wàá parí rẹ̀ pẹ̀lú la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli qadir dubura kulli salah dubura kulli salah a jẹ́ pé kí á ní ìtumọ̀ dubura kulli salah wọ́n sọ fún Mu'adh máa wí ní dubura kulli salah wọ́n sọ fáwọn sọ̀hábà yìí ẹ̀rọ ti subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir dubura kulli salah ìwọ ni dubura kulli salah ti nà dubura kulli salah wọ́n ni dubura shay' mẹ́ni gbogbo tó ma ti pè ní dúbúrú nǹkan ara rẹ̀ ní ọjọ́ dúbúrú èèyàn ó náà nídìí rẹ ìdí èèyàn ara èèyàn ni kìí ṣe bí aṣọ rẹ sì wọ aṣọ rẹ ìsara rẹ tóró lè bẹ́wù dànù tó tún máa jẹ́ pé wọ náà nìwọ̀ mọ́tò gédì rẹ sọ́tọ̀ tára rẹ sọ pé wọ́n náà nìwọ̀ àbí ti dá wọ́n ti dá méjì ẹ̀ torí wọ́n sọ pé dóbòrò nǹkan ara rẹ̀ ni wàhálà yìí ajẹ́ ike ìdánábì sallallahu alaihi wasallam sọ fún Mu'adh ike kò gbọ́dọ̀ sáláì wí àwọn agbólóyìn dubura kulli salat òun náà ní parí salat kó tó sálámà torí ẹ̀ làwọn olùmọ̀ sọ ike gbogbo abáṣe bá fẹ́ ṣe sẹ́ni tó bá ṣe salat inú salat ti lẹ́fì sí wàá fi síbi tó ti forí kalẹ̀ wàá fi síbi tẹ̀síáhùdù rẹ àdìsá anábì tún kílíà lórí eléyìí pé kó tó sálámà ṣé gbogbo àdúrà tó bá wọ̀ eléyìí ni dúbúrọ̀ kò lè sọ̀lẹ́ so ṣùgbọ́n dúbúrọ̀ kò lè sọ̀lẹ́ àti ti subhanallah walhamdulillah wàlá subhanallah walhamdulillah allahu akbar eléyìí ọ̀ wà lẹ́yìn ti sálámà ni nítorí pé tí wọ́n bá ti sálámà tẹ́lẹ̀ náà àyè sísá fọ̀mọ́fọ́lọ́ ni kì í sáyè sísá dùà ìrẹ̀ dúbúrọ̀ kú lè sọ láti ń bẹ̀ yẹn ni kíta ẹ bá ti sálámà àmọ́ dúbúrọ̀ kú lè sọ láti Mu'adh yẹn kẹ́ ẹ̀ tó sálámà torí pé àdúrà lọ́wọ́ àánú dúbúrọ̀ kú lè sọ láti ti subhanallah walhamdulillah allahu akbar tasbih ọlọ́wọ́ àmẹ́ tẹ́lẹ̀ túmọ̀ sí pé tẹ́ bá fẹ́ ṣàdúà ẹ máa fi sí inú sọ̀láàtì tẹ́ bá fẹ́ ṣàfọ̀mọ́ fún Allah ẹ máa fi sí ẹ̀yìn sọ̀láàtì lẹ́yìn ìjẹba wàyí o àdúrà tó máa wá sínú sọlá ti rẹ lárúbá ló fi ṣe o kése yorùbá o bá sọ yorùbá pínrín báyìí sọlá ti bàjẹ́ nítorí kò sẹ́ni tó ní kò sọ yorùbá àbáwúsá àbí ibo kan àbí èdè sábàrúmá kan ìgbégbéra kan nínú sọlá èdè lárúbá tó bá ti gbọ́ sẹ́nu ẹ̀ lédè síbi kọ́ panumá tontori ẹ ẹ̀yin tẹ́ máa ń fa àwọn tí ń kọ́ kí ó rẹ́rìn sí báyìí wọn lè pe àti kí wọn lọ àǹkọ́lá dúró ọdún yìí bẹ́ẹ̀ ni ibi tá a ti lò ní sọyìnbó wò nínú sọláàtì rẹ kó ráṣì dànù nítorí pé ọwọ́ ẹ̀rẹ̀hẹ̀hẹ̀ lọ́pọ̀lọpọ̀ fi mẹ́sìn wọn kẹsìn kún bíi àṣerówó àṣerálè jẹ́ náà jà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ bíi àṣegbowó sọ dáfírí pé wọn ọ̀ka kí ó kún kankan tọba tó láti fòyìnbó nu sọláàtì yẹ bọ́ọ̀lù lárúbáwá náà ló fi ṣe adúpẹ́ fọlọ́ lárúbáwá ló fi ṣe tó o bá ti máa ṣẹnu déédéé síbi tó ń gbọ́ba ráyè ńgbà mí níbo mi ọ́ máa fi yorùbá ṣáájú àkóbúrú amánu sọlá ọ̀gbọ́dọ̀ dán o eléyìí jẹ́ bó ṣe jẹ́ kí ni ìbéèrè rẹ kejì naam aha wọn ní tí yẹn bá wà lẹ́yìn imam ìgbà wo ló wọ́n máa ṣàdúrà àti sísọ̀dà àkọ́kọ́ ẹ̀rí pé lọ́dọ̀ màlìkìyà tó ẹgbẹ́ tíra àwọn lẹ́ ń kà ń bì bíi Akhdari Al-Izziya Ar-Risala Mukhtasar Khalil Al-Sharh Al-Kabir Al-Sharh gbogbo àwọn tíra màlìkìyà tó ń yẹn ó lè rí mẹ́láíláí tí wọ́n á sọ pé máàmú yóò ṣe dùn á ò torí lọ́dọ̀ imam malik bídà ni bídà ni kò sì du'a'u al-istiftah lọ́dọ̀ imam malik fi hadith abdullah ibn mughaffal radiyallahu anhu ó ní òun ṣe sọláàtì ń jọkà bàbá òun sì ń gbọ́ òun òun á ṣe ẹ̀ báwo ó dùbí láàmì náà ṣètò ọ̀nà náà àbí bísímìlá kó ké fatiha bàbá rẹ̀ ní ayé bonayé bí dàá ìwọ mami àdàlẹ́ nù torí mo ti sọ láti lẹ́yìn anabi sallallahu alaihi wasallam abubakar umar uthman gbogbo wọn máa bẹ̀rẹ̀ sọ láti wọn pẹ̀lú alhamdulilayi ni wọ́n ewì kankan ṣáájú ẹ̀ àti pípọ̀ ewì kankan ṣáájú alhamdulilayi bí dàá eléyìí ni madhhab lọ́dọ̀ imam malik ẹ̀hẹ̀n jẹ́nìkan bá sọ fún ọ kó o ṣe du'a ul istiftah. kìí sọ̀rọ̀ malik tẹ̀ǹkà tìrà rẹ̀ ó lè rí ní àwọn tìrà tí wọ́n tọ́ka sí wọ́n kàn ní àdáda alẹ̀ ní mádàwó tó ṣùgbọ́n súnà ni tìrọ̀ sallallahu alaihi wasallam wa nígbà nàbì máa ń ṣe du'a al-istiftah tó bẹ́ẹ̀ ni apá kan náà àwọn olùmọ̀sọ̀ gẹ́gẹ́ bí imamu ahmed wọ́n tó wàá wí tó bá imamu rẹ̀ òun náà máa so eh, ìgbà tí ń ṣe dùn áwòlì ṣèpta wọn náà ó sáré ṣe tiẹ̀ kí kó dùn ó tó tó fati àti bí wọn múra ṣe ń ṣe dùn áwòlì ṣèpta kó tó bẹ̀rẹ̀ sí ní ka fati àti wọn náà ṣe tiẹ̀ àmọ́ wọ́n ṣe tó kúrú jù ìmáàmù à ń fẹ́ kó ṣe tí ó gùn díẹ̀ lọ́nà tó fi jẹ́ pé àwọn máàmù yẹn náà wọ́n láǹfààní àti ṣe ní nírọ̀kà alákọ̀ọ́kọ́ bó láti ké fatiha àwọn rákà tó tẹ̀lé àti súrà tá a máa ké bó láti máa bẹ̀rẹ̀ rẹ̀ sọ ìbéèrè yẹn pàtàkì nírọ̀kà yẹn alákọ̀ọ́kọ́ kẹtó ké fatiha yàtọ̀ sáájú àtẹ̀fi bẹ̀rẹ̀ sọ̀lẹ́ ẹ fi a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ ké fatiha kò bá jẹ́ imam kò bá jẹ́ maamu ṣùgbọ́n wọ́n maamu àsìkò tí wọ́n ké fati àti ẹ̀sí oní ẹ̀nìgbà tí imamu tọ́lọ̀mbá ní kọ́ rọra dákẹ́ fún ọ torí súnà anábì sallallahu alaihi wasallam ní kété anábì bá ka fati àti àti súra kótóró kù ẹ ń dákẹ́ díẹ̀ sẹ́wọ̀n kíkà tí èèyàn ń ka kí èèyàn mímí kò ní balance so tẹ́ bá ti wá ka súra tẹ́lẹ̀yìn fatiha ẹ rọra fúnra yín sinmi tí mímí yóò fi balance kótó di pé ẹ lọ rúkú òun náà ní dídákẹ́jẹ́ tànàbí máa ń dákẹ́jẹ́ wọ́n lè lo àǹfààní yẹn láti sáré ké fati àti ẹ̀ torí pé ńgbà tànàbí sallallahu alaihi wasallam tó bí àwọn sọ̀hábà léèrè pé la'allakum taqra'una khalfa imamikum sẹ́ẹ̀ máa ń ka kí ó lẹ́yìn ìmáàmù yẹn ni qalu hadzan ya rasulullah níbi tí ìmáàmù bá ti kà kí ó jákè àwọn tó wá kébi tí ìmáàmù ti kà kí ó jẹjẹ ni ẹ kà fàtí ẹ tún kà súra ní raka alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ kejì sọ̀láàtò dọ́hùr àti sọ̀láàtò aláàsù torí rẹ̀ ní raka alákọ̀ọ́kọ́ yẹn a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ẹ̀wì raka kejì bisimilahi ìnìkálẹ̀ máa fi síwájú fataha bẹ́ẹ̀ ni raka kẹta bẹ́ẹ̀ ni raka kẹrin bisimilahi tó bá jẹ́ pé súrà tẹ́lẹ̀ ké lẹ́yìn fatiha ó bá jẹ́ láti bẹ̀rẹ̀ súrà ni ẹ ṣe bísímìlà gbogbo rákà tẹ́ ti fẹ́ kí odi ń di súrà tẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bisimilahi rahman rahim àmì tó bá gbé àyọkà lọ fẹ́ ṣe ò ní ṣe àwùdùbílá ò ṣe bísímìlá ọ̀wé tó ti fi bẹ̀rẹ̀ fatiha náà ti tó ọkàn mẹ́nu lé nǹkan tó fẹ́ kéde eléyìí tó ṣe jẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك